bẹ̀rù nípa kí ni ibi tí ó yọrí sí. Ọ̀rọ̀ Ibn al-Jawzi rahimahullahu ta'ala mo ń ṣọ̀rọ̀ yẹn earlier nínú edition tí mo sọ yẹn. Nínú Sayyid al-Khatir Ibn al-Jawzi rahimahullah ó ní an-nadharu fi al-awaqibi sha'nu al-uqala ó ní ìmá wo ìmá wo consequence nǹkan ìmá wo outcome decision àbí step àbí utterances wa wọn ni ṣàánú ẹlọkọlá àwọn tó bá ní làákàyè àwọn náà máa ń ṣe bẹ́ẹ̀ kí ni túmọ̀ pé yẹn ní làákàyè Ibn Taymiyyah rahimahullah ta'ala ó ní la yusamma aqilan illa man arafa al-khayra a lè pè yẹn ní onílàákàyè illa man arafa al-khayra àfi máa dáadáa ìgbà tó wá máa dáadáa yẹn fatabi'ahu wá fọ́lù páàsì dáadáa wa sharra fatarakahu ó máa páàtì àbúrò kó sì avoid ẹ̀ so ẹni tí ó bá jẹ́ pé ó mọ dáadáa tó bá pọ̀ṣù ẹ̀ ẹni tó dá burú mọ̀ tó avoid ẹ̀ adawal akil ẹni yẹn ni ó smart olóní Ibn al-Jawzi rahimahullah ó ní an fil awakidi ṣàánú al-uqala ìmáa wo consequences nǹkan kọ̀ọ̀kan tá à ń ṣe nǹkan kọ̀ọ̀kan tá à ń sọ ìgbésẹ̀ kọ̀ọ̀kan tá à ń gbé ó ní ìṣesí àwọn ọmọláka yìí ó ní yambari al-i'tiraz min qima juzu an yakun ó ní gbọ́dọ̀ máa fi àkíní outcome dúdú nǹkan wala yanbaghi an yuqal ní kò bá làákàyè mu kí ẹ máa sọ pé al-ghalibu salama pé n tó súnmọ́ ò ní pé kò ní sí problem ó ní wa qad ra'ayna man nazala ma'a al-khayl fi safina fattarabat ó ní a rí àwọn tó jẹ́ pé wọ́n gbé ẹṣin gun ọkọ̀ ojú omi ìgbà tí wọ́n gbé ọkọ̀ ojú omi ọkọ̀ ojú omi ó padà capsized fagori pọnmi manfisefina lóòótọ́ wà ń bẹ wọ́n dẹ̀ parun wọ́n tẹ̀rí wa nǹkan gọ́ọ̀lì fi àdìhí sálámà bó jẹ́ pé common jù ni pé tá a bá gbé ẹ̀sìn gun ọkọ̀ ojú omi so èyí tó common jù ó ní pé gbogbo àwọn táwọn ń bẹ kò yẹ kan ní problem ó yẹ kí safety ó yẹ kó lè wà ṣùgbọ́n ìgbà tó jẹ́ pé probability pé kí wàhálà ṣẹlẹ̀ ìgbà tó ti wà onílàákà yìí so yóò tọ janibu salama bí alimamu nawawi gẹ́gbẹ́ sọ àti imamu shafi'i qablahu wọn ni wà salama tó la ya'dilu shay wọn ni kò sí tó dàbí safety tó dàbí ọ̀rọ̀ táwọn èèyàn máa ń sọ popularly pé prevention is better than cure or than curing so kéèyàn gbìyànjú kó máa wo àtúbọ̀tán nǹkan tí ó fẹ́ ṣe náà qaida yìí rí references ẹ̀ nínú al-Qur'an al-Karim nínú suratu Zumar aya thirty nínú suratu An'am aya fifteen aya méjèèjì Zumar wal-An'am wọ́ọ̀dìn sí ọ̀rọ̀ yẹn bákan náà bọ̀ ari rí nínú suratu Yunus náà aya fifteen tó jẹ́ pé nǹkan ọkàn péré ìyàtọ̀ ń bẹ. ní suratu Zumar verse thirteen an-nadharu fil awaqib kí a máa consequences ọlọ́run bá sọ fún anábì sallallahu alayhi wa sallam pé qul inni akhafu in awitu rabbi adhaba yawmin adhim ìwà anábì sọ fún wa pé inni akhafu ẹ̀rù ń bà mí mo ní fíà in asaytu rabbi tí mo bá yà pọ̀ ọlọ́run bá mi عذاب يوم عظيم منفيا فون إيا أتطوبي يعني أجل القيامة إنه في سورة الأنعام the same wording قل إني أخاف إن أصيت ربي عذاب يوم عظيم وأنا صيب إني أخاف منبر إن أصيت ربي تبا يقولون بامي عذاب يوم عظيم إيا أجل القيامة إيا أجل ẹ̀rù ọjọ́ náà ó ń bà mí kí lànà bí sallallahu alaihi wasallam kí ni ànábì kí lọ́lọ́run bá ní kó máa sọ ń bí ànábì ní kó máa ọlọ́run bá ní kó máa establish fear rẹ̀ nípa consequences ìgbésẹ̀ tó bá gbé nínú suratu Yunus ọlọ́run bá ní wa idha tutla alaihim ayatuna bayyinat tábà ń ka àwọn ayọ̀ ọlọ́run ọba tó clear fún àwọn kèfèrí qala alladhina la yarjuna liqa'ana àwọn tó wọ́n jẹ́ àwọn kèfèrí àtàwọn tó bá jẹ́ àwọn tí ìmánì orin ilẹ̀ lọ́kàn wọn àwọn tí wọn ò ràn kàn ìpàdé ọlọ́run ọba pẹ̀lú actions wọn wọn mọ̀ sí ètí ibi kùránì gbẹ́rì àdá àwòdìl mú kùránì mi ìwáyà tó fẹ́ tó ń ka yìí bí kò change rẹ̀ kul ma yakunu li an ubaddilahu min tilqa'i nafsi olúwa ní wàhánà bí sọ fún wa pé ma yakunu li kí ló fẹ́ kọlù mí justification wo ni mo fẹ́ ní báwo ni màá sọ justified an ubadilahu min tilqa'i nafsi kí n change alukur'an yẹn ní volition tèmi kí n change from my end in attabi'u illa ma yuha ilayi mi ò tẹ̀lé nǹkan kan ju nǹkan tí ọlọ́run bá ní kí n máa tẹ̀lé lọ inni akhafu in asaytu rabbi adhaba yawmin adhim torí pé mo nípayà mo nífẹ̀ẹ́ pé tí n bá yàpọ̀ ọlọ́run ọba ìyà ọjọ́ tó tóbi ìyà ọjọ́ alkiyama I am scared of the consequences, of the consequence. Inni aksha al-akiba. ewa tu botanti máa umbami. ó ń bà Alimamu Sayyid alayhi rahmatullah, ẹ jẹ́ kí Sayyid àti Ibn Kathir Rivli. Alimamu Sayyid ìgbà tó ń tó àyà yìí, wọ́n ní inni akhafu in asaytu rabbi. Sọ pé ẹ̀rù ń bà mí tí ń bá bihi min al-ikhlas wal-islam nípa tọ́lọ́ba mi láṣẹ pé kí n ní sincerity lórí gbogbo steps mi tí mo fẹ́ fi sin lọ́run ọba wal-islam àti gbogbo àṣẹ islam tí n bá compromise kankan bẹ̀ tí n bá yá pé adhaba yawmin adhim mo ń fìyà ìyà ọjọ́ tó tóbi ọjọ́ al-qiyama ọjọ́ tó jẹ́ pé gbogbo ẹni wọn ní lọ́nà yukhalladu fi man ashrak tó bá ṣẹbọ pẹ̀lú ọlọ́run tó wà nínú náà perpetually wàyù àkọ́b fi ìmọ̀n àṣọ ẹni tó bá yà pa lọ́nà mi yóò jẹ ìyà lọ́jọ́ náà kọ́lọ́nkọ́mọ́ ṣe wá ní ẹni ìyà Ibn Kathir rahimahullah àwọn náà àwọn náà ní ọ̀rọ̀ nípa rẹ̀ wọ́n ní qul ya Muhammad wa anta rasulullah wọ́n ní alábàásùkè rẹ̀ Muhammad sọ fún ayé pé bó ṣe jẹ́ òjíṣẹ́ ọlọ́run gan inni akhafu in asaytu rabbi adhaba yawmin adhim ẹ̀rù ń bà mí pé tí ń bá yapa ọlọ́run ọba ìyà ọjọ́ tó tóbi ìyà ó jẹ mí lọ́jọ́ náà lọ́jọ́ tó tóbi ó ní wọ́wọ́ yawmul qiyama ó ní yawmun azim ó ní yawmul qiyama ó ní wa hadha sharrun ìtẹ́bá wọlé conditional statement ni kí ló fà ọlọ́ba ní in asaitu tí ń bá yapa wa rasul ma'sum min al-isyan al lil-'adhab ọlọ́run bá dẹ̀ ti la ànẹ́bí ibi ìyá èyí tí ó lè sọ di ọlọ́run bá ti la ànábì níbi ẹ̀ṣẹ̀ èyí tó lè sọ di ẹni ìyà ọlọ́run bá fi kàn fi condition yẹn sí ni wọ́n máa ní àwọn ta'arid bi ghairihi. sọ̀fà wa ibn Kathir jazawullah khairan wa rahimahullah wọ́n ní ọlọ́run bá kàn sọ fún ànábì indirectly because of the fún ìwé mọ́ ni bọ́ kọ́rọ̀ yẹn lè ní mọ́wókè kọ́rọ̀ yẹn lè ní ipa tó lágbára lórí ẹ̀mí wa pé ah odidi ànábì wọ́n ní wọ́n máa náà ta'aridu bi ghayrihi ọlọ́run ọba subhanahu wa ta'ala ó kàn gbé wá ní ta'arid ọlọ́run ọba kàn gbé wá ní ta lè sọ pé ọlọ́run kàn ló lọ́nà ẹ̀kọ́rọ̀ pé oníkálukú ni kó sọ ara rẹ̀ anábì ti là pé torí ìkìlẹ̀ awùlẹ̀wẹ̀lẹ̀ àhọ̀ pé tó bá fi mú ànábì pé tó bá yapa tó bá fi jẹ̀yà bó wa ni tí ó tún ànábì sallallahu alayhi wa alihi wa sallam tọ́yìí كما واسكيت أنا أخشى العاقبة أنا أخشى العواقب I am scared of the outcome I am scared of consequences or the consequence so àwọn onímọ̀ ní tó ń jẹ́ àlàáfíà nínú ìyapa ọlọ́run ọba ẹ ká máa ní fear consequence rẹ̀ méjì náà ni al-mukhalafa tàbá sọ pé èèyàn yapa àṣẹ إما بترك مأمور وإما بفعل محظور gẹ́bí ṣẹ́kọ̀ ibùn sèmí ṣe sọ ìmọ̀ kó jẹ́ pé èèyàn pa àṣẹ ọlọ́run àti nítọ́lọ̀ bàbá ká ṣe ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run bá fi ẹ̀tọ́ ìrìn ara wa wa qada rabbuka alla ta'budu illa iya wa bil walidayni ihsana ọlọ́run bá pàṣẹ pé ká ṣe dáadáa sáwọn òbí wa èyí tí mo lóbi láyé kí ni consequence ti ń bá ṣe dáadáa إني أخاف إن أصبت ربي عذاب يوم عذاب يوم عظيم kí ló máa jẹ́ outcome mi kí ló máa jẹ́ consequence ẹ̀ fún mi ní ilé ayé àti lálùkìyàmá ọkọ àti ìyàwó àwọn steps wa ìyàwó tó jẹ́ pé ọlọ́run sàmẹ́ ó wà nílé ọkọ ó ń ṣe dáadáa ọkọ tó ń ọkọ tó ń ṣojúṣe tó sì ń yàyọ̀ pọ̀rọ̀ kí ló máa jẹ́ consequence tó bá kọjá lẹ́bù tẹ̀ fi ń sàn yẹn ọkọ̀ náà kí ló máa jẹ́ consequence àwọn steps wa lórí àwọn ọmọ lórí ìyàwó ẹlòmíì ó ti lóòzì ìjẹba bẹ́ẹ̀ lórí ọmọ oníwà yìí máa bẹ̀fẹ́ mahdur àbí kéèyàn ṣe nǹkan tó lọ ní ká máa ṣe méjì náà ni ká máa fẹ́ consequence pé nítorí àwọn ọba subhanahu wa ta'ala pa wá láṣẹ tá a bá ṣe kí ah, ló máa jẹ outcome nítorí ká má ṣe tá a bá ṣe kí ló máa jẹ́ outcome wọn ló jẹ́ pé Ibn Mas'ud radiyallahu anhu ó describe fún wa halul mu'min wal fajir situation mùlùmí àti kèéfì àti àti situation ẹni ọlọ́run tó jẹ́ mùmíní àti situation àpòkì oníkàlùkù wa ká gbìyànjú ká wọ̀ pẹ̀lú ara wa ká ní situation ẹni tó jẹ́ mùmíní ká má wà ní situation ti pòkì nínú sọ́yìn Bukhari Abdullahi bin Mas'ud atharu yìí wá ń bẹ̀ pé innal mu'mina yara dhunubahu ka'annahu fi asli jabalin yakhafu an yaqa'a alayhi mùmíní àwọn ẹ̀ṣẹ̀ tí máa ń dá àti sọ fún ọkọ méjìlá ẹ̀ṣẹ̀ èyí tó jẹ́ ojúṣe tọ́lọ́n pa wá tá a pati èyí tó jẹ́ ẹ̀ṣẹ̀ tá a fara kọ́ tàbí tá a fara kín ó ní innal mu'mina mùmíní òdodo yara dhunubahu annahu fi asli jabalin yakhafu an yaqa'a alayhi yóò máa wo ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ń dá ní kọ̀kọ̀ àbí ní gbangba gẹ́gẹ́ bí ìgbà tó ń jókòó sábẹ́ àpáta tẹ́rù àbá pé kó jábọ́ lòun lórí inni akhafu in asitu rabbi adhaba yawmin adhim i'm scared i'm scared of the consequence ọ̀nà wa inna al-fajira ó ní ẹlẹ́ṣẹ̀ yàrá dhunubahu kadhubabi waqa ala anfihi qala bi akadha fatar òun máa wo àwọn ẹ̀ṣẹ̀ tó ń dá ìyá subhanallah lẹ́ṣẹ̀ òkè yóò máa wo àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ bí ẹ̀sìn tó bà lè ní mú tó kàn fọwọ́ gba ìdànù tí sin wá kò lọ. ẹ má jẹ́ ká jẹ́ fáájìrì pẹ̀lẹ́ṣẹ̀ ẹ jẹ́ ká jẹ́ mùmínì ló jẹ́ pé ẹni tó bá jẹ́ pé háàlù rẹ̀ háàlù mùmínì ni yóò tètè máa tó bá tó pé lẹ́sàn-án lè háàlù àlùmọ́ọ́lù rẹ̀ ni pé ìní àkọ́ọ̀fù ìní àfìtúrọ́bì عذاب يوم عظيم torí our environment wa ẹ̀ta wa wa nínú àdánwò mi èyí tí máa ń kó sí tó ṣe pàtàkì ká fura sí òun náà ni zunubu alkhalawat zunubu alkhalawat àwọn ẹ̀ṣẹ̀ èyí tẹ́wù máa ń dá ní kọ̀kọ̀ ẹ̀ṣẹ̀ kọ̀kọ̀ nínú àwọn nǹkan tó yẹ ká sọ̀rọ̀ fún ni bákan náà muhaqqarati dhunub àwọn ẹ̀ṣẹ̀ tá à kí tá à kí ń fara sí ọ̀pọ̀lọpọ̀ wa nísìnyí ó ní àwọn ẹ̀ṣẹ̀ tó jẹ́ mọ̀hàkọ́rọ́ tó dùn ẹ̀ṣẹ̀ tá a máa ń tá a máa ń fojú rí náà tá a máa ń fojú parẹ́ eléyìí kò sẹ́ni tí kì í sábà wá involved illa man asamahu Allah àfẹn tọ́lọ́mbà ṣe tọ́lọ́mbà là ẹ jẹ́ wọn ní instances bíi méjì mẹ́fẹ̀lẹ́ kí ẹ máa listen sí news àbí radio program láàrin interlude wa wọ́n dòrin wa ó dọ̀rọ̀ tí ò ní túmọ̀ wá zunubu alkhalawat ìkànnà ráyè kùnà mo ti gbé tó jẹ́ nínú wọn sọ ní sọ̀dẹ́yà ìgbà tí ó di pandrọ́n popular transfer akíní ah, yóò dẹ̀ láwọn bàrọ́mì ó láwọn programs tó tó jẹ́ pé èèyàn lè fi tún ṣe àǹfààní bó ṣe wá fi íńtánẹ́ẹ̀tì sí ó ṣẹ̀kì yẹn tí ó di pé àwọn oríṣiríṣi àwọn pictures oríṣiríṣi videos tó jẹ́ ti bàjẹ́ tó bẹ̀rẹ̀ sí máa pop up bàbá kan ju fóònù lẹ́ẹ̀ni a'udhu billahi minash shaitanir rajim a'udhu billahi minash shaitanir rajim how much more today a lot of us máa gbé fóònù lọ́wọ́ even láàrin ara wa tá à ní wà tá à ní wà tó sì pé àwọn tó jẹ́ àwọn tó wọ́n dá tán jẹ́ ẹlẹ́sìn ilé muhaqqaratu dhunubi problem ni inni akhafu in asaytu rabbi adhaba yawmin adhim abdullahi ibn mas'ud radiyallahu ta'ala anhu akọlẹ wà lọ́dọ̀ ayọmọ al-Bayhaqi fi Shu'ab al-Iman ó ní anábì wa sallallahu alayhi wa sallam sọ pé iyyakum wa muhaqqarati dhunub anábì sọra fún àwọn ẹ̀ṣẹ̀ tẹ́ máa ń disregard méjọ́lì torí pé ẹ̀ṣẹ̀ yóò popular sẹ́wọ̀n everybody does it. Ní tí mo sọ nílẹ̀, a máa listen sí program kan lọ àbí news kí n tálùdò orin kó wá kí n tálùdò orin kó wá nobody cares about it anymore. Ó ní iyyakum wa muhaqqarati adh-dhunub ó ní láti sọ pé ẹ sọ́ra fún àwọn ẹ̀ṣẹ̀ tẹ́ máa fojú rí náà. Fa innahunna yajtami'na lir-rajul hatta yuhliknahu. Torí ẹ̀ṣẹ̀ yìí máa papọ̀ yóò máa papọ̀ yóò gather tí wọ́n fi fi ẹni tó bá ń da sínú parun tẹni tó ń da ó fi parun inna rasulullahi sallallahu alayhi wa sallam daraba lahunna mathala ó ní anabi sallallahu alayhi wa sallam anabi wa fún wa ní illustration pé mathali qawmin nazalu ardo ó dàbí àwọn àjọ kan tó jẹ́ pé nazalu ardo wọ́n bọ́ sí pápá fahadọrọ ní olùkọ́wọ́ فجاء الرجل ينطلق فيجيء بالعود والرجل يجيء بالعود حتى جمعوا سوادا Ànábì sallallahu alaihi wasallam ní àpéjọ yìí ó dàbí àwọn kan tán bára wọn ní pápá tán wá bùkátà pé àwọn fẹ́ ṣe kan kálukú kan igi ẹyọ kan wọ́n fi wá ṣe oúnjẹ gbogbo nǹkan tí wọ́n fẹ́ ṣe wọ́n ṣe látara náà yẹn tẹ́tọ́ lọ́wọ́ iye ọ̀kọ̀ọ̀kan lọ́kùnrin kó mú wa ló fi jẹ́ gẹ́gẹ́ bí àfihàn sọ àdùnnúbù àwọn ẹ̀ṣẹ̀ ọmọ ìyá ni wọ́n tàjó ba'duha ba'du wọ́n máa ń invite ara wọn ni tí ẹ̀ wà lákàdá síkà nípa kan tó bá ti jókòó ẹ̀ṣẹ̀ míì tó invite ẹ̀ṣẹ̀ míì tí méjì bá ti jókòó ó tún invite kẹta kàmáàna tọ́hát àkọwàt bẹ́ẹ̀ náà ìtẹ̀lé tọlọ́hún sisters ni wọ́n tó jẹ́ pé tajóró báàdó ha báàdó àwọn tó máa invite ara wọn ni ẹni tájú bá mọ́ lára insha Allah tìlọ́wọ́ alukur'an ó tún rọrùn létà tó bá tún yá sọ́dà kó rọrùn tó bá tún yá oríṣiríṣi dáadáa yóò tún máa rọrùn. zunubu alkhọlawat nǹkan zunubu alkhọlawat ó ní ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan kí wọ́n wò pé kò sí èèyàn ń bẹ kí wọ́n wá dẹ́ṣẹ̀. Al-Hafidh Ibn al-Jawzi rahimahullah ta'ala nínú Sayyid al-Khatir tí mo fi bẹ̀rẹ̀ náà wọ́n al-hadhar al-hadhar al-hadhar wọ́n ní a ká kíyèsí kíyèsí sọ́ra sọ́ra fún ẹ̀ṣẹ̀ khususan dhunub ní pàtàkì jùlọ ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan particularly ní táìmù fóònù láyé android láyé íńtánẹ́ẹ̀tì wọ́n ní fa innal mubarazata lillahi ta'ala tusqitu al-abd min aynihi wọ́n ní kí èèyàn máa gbé nǹkan ẹ̀ṣẹ̀ pàdé ọlọ́wọ́ ọba ní kọ̀ọ̀kan ẹ máa ń jẹ́ kí èèyàn jábọ́ lọ́dọ̀ ọlọ́run wọ́n ní wa aslima baynaka wa baynahu fi sirr wọ́n ní tún àárín wa àtọ́lọ́wọ́ ọba ṣe ní kọ̀ọ̀kan because ní ní gbangba kálukú náà ló mọ wà conscious wọn ni wàkọd aslaha laka ahwal alaniya ibi níta àwọn èèyàn ní good opinion nípa rẹ ní kọ̀kọ̀ yẹn náà jẹ́ kó dọ́gba pẹ̀lú ẹ̀ tẹ́bá pélé wa ní bàmọ̀sí àdìsí sọ̀rọ̀ radiyallahu anhu tí Ibn Majah gbà wọ́n tánàbí sallallahu alaihi wasallam sọ pé la'a'lamanna aqwaman min ummati anábìnrin mo máa àwọn kan nígbà ló máa ní na'udhu billah min al يأتون يوم القيامة بحسنات أمثال جبال تهامة بيض أبنهم والجو القيامة pẹ̀lú àwọn iṣẹ́ olóore tó mọ́kàngá iṣẹ́ olóore tó yáàyè tí ó tóbi bí òkè tí ó sì mọ́ tí ò ní sẹ́bọ̀ ń bẹ̀ tí ó wà níbàámu súnà fayaj'aluha Allahu azza wa jalla aba'an manthura gbogbo iṣẹ́ ìbò ṣe pọ̀ tó yìí ọlọ́bọ̀ wa kú dànù bí ìgbà tí atẹ́gùn tó bá rọlù eérú tó kù dànù tátẹ́gùn rọlù yèèpẹ̀ tí wọ́n kó tó wá fọ́n ká balẹ̀ Thawban wọ́n ní Thawban radiyallahu anhu wọ́n sọ pé ya Rasulullah ẹ̀rọ jíṣẹ́ ọlọ́ọ̀bà sif um lana jẹ́lì im lana alla nakuna minhum wa nahnu la na'lam ìwà anábì ṣàlàyé fún wọn ṣàlàyé wọn fún wọn jẹ́ kó clear sí wọn kó mọ̀ bàa jẹ́ pé a ti wà lára wọn táyì máa àbáwá náà ti ń ṣe bẹ́ẹ̀ náà ní mà kọ́ọ́l anábìíní amma innahum ikhwanukum min jildatikum anábìíní àwọn tá à ń sọ yìí ọmọ ẹ̀yà yẹn ni wọn wa yakhuduna min al-layl kama takhudun ẹjọ́ máa ń dìde ṣe tàwáwé ẹjọ́ máa ń dìde kẹ́wọn lóru ni ẹjọ́ ní walakinnahum aqwamun fi yàtọ̀ ni pé wọ́n jẹ́ àwọn èèyàn kan idha khalu bi maharimillah intahakuha tán bá ní àǹfààní ló dá wà láwọn nìkan intahakuha gbogbo mọ̀ṣẹ́ ọlọ́wọ́n ọba gbogbo ẹni wọ́n máa ṣe kò sí àsìkò tẹ́lẹ̀ tó tún rọrùn láti ṣe ju àsìkò íńtánẹ́ẹ̀tì àti àwọn irinṣẹ́ ìfitínà tá a gbé dání lọ òun Nabi Ibn al-Qayyim rahimahullah ta'ala ó fún wa ní àwọn àlàyé kan tó jẹ́ pé ó máa wù mí inshallah pé ká fi ká fi up nígbà tó ń ṣàlàyé nípa báwo la fẹ́ ṣe taqwiya tó bá ìfẹ́ àdìd pé báwo lẹ̀sìn òsì rìnlẹ̀ lọ́kàn wa tó jẹ́ pé consequences a lè máa fi àyè àfi ní máa díà consequences nípa àyàpọ̀ wọn bá ọ̀rọ̀ yẹn wọ́n mú nínú ẹ̀dà tó sọ̀bìrín sheikh abdulrasaq albadi hafidhahullah ta'ala wọn máa àfúrọ́dà jùzí yẹn abala ọ̀rọ̀ yẹn wọn máa máa àfúrọ́dà yẹn bíi taalik taalik tó wà máa tẹ wọn ṣe lórí ẹ bọ̀ máa kàn mú ọ̀rọ̀ ibn al-qayyim rahimahullah ta'ala máa mú ọ̀rọ̀ yẹn wá èyí tí ń balẹ̀ mú dé títà ìmọ̀ àfi tó fi tó sheikh ibn al-qayyim inú ìdá tó sọ̀rọ̀ rẹ̀ wọn ni fásilọ̀ wọn ni lẹ́sìn wàá máa tẹ̀kíwé yàtọ̀ báyìí dín fa inú yàkùn bí òun wọ́n ní tó máa ń jẹ́ kí èèyàn anxiousness àwọn kẹta ni particularly ṣẹ̀bù wọ́n sọ̀rọ̀ nípa ibùdó sọ̀bìrì ntọ́lọ́wọ́ bá prepare fáwọn oníṣòro tó jẹ́ pé wọ́n tẹ̀lé òfin ọlọ́run wọ́n dẹ̀ mú sòro láti mọ yàpọ̀ òfin ọlọ́run wọ́n nínú nǹkan tó máa ń jẹ́ kí tó máa ń strengthen èèyàn wọ́n ní ó pọ̀ wọ́n ní ahaduwa bíi ten ni wọ́n mention tí bá lè run over ẹ̀ máa appreciate ẹ̀ wọ́n ní ahaduwa ah, alákọ̀ọ́kọ́ ijlalullahi tabaraka wa ta'ala ní e, ìtóbi ọlọ́run ìsọ ọlọ́run bá ní títóbi ọlọ́run bá tóbi ní ìjìlá àlùlọ pé ìgbẹ́ngbọ́n ọlọ́run àyìn yóò sọ wọ́wọ́ ayáwọ̀ ayẹ́sìmá pípé èèyàn máa ṣẹ́ tó sì ń rí èèyàn tó sì ń dán èèyàn yá subhanallah ọlọ́ba ní asma wa àrọ̀ ọba tó ń rí wa ọba tó ń gbọ́ wa ká máa ṣẹ́ ومن nǹkan بقلبي bẹ̀kọ́ bí mashadu ijlalihi wọ́n ní ẹni توبا في fi sọ́kàn tó bá fi position pé ọlọ́run bá tóbi sọ́kàn lẹ́yìn ọ̀tọ̀ wíwọ̀ qalbuhu lidhalika albata ọkàn rẹ̀ ò ní pè lọ síbẹ̀ ọkàn rẹ̀ ò ní pè lọ síbi pé kó yapa ọlọ́run ọba yẹn afáàní wọ́n ní ẹlẹ́ẹ̀kejì mashadu mahabbati subhana kéèyàn tún wá sí mashadu ní lẹ́vù lẹ́vù pé ọlọ́run bá nífẹ̀ẹ́ wa fàyẹ́tùrùkù máa sí yàtọ̀ mahabatá kẹ́rù pa ẹ̀ṣẹ̀ láti show love fún ọlọ́run pé innal muhibba liman yuhibbu mọ́tẹ́ ṣé bẹ́ẹ̀ tá a bá nífẹ̀ẹ́ a máa ń tẹ̀lé tọkọ bá nífẹ̀ẹ́ ìyàwó a sì sì máa tẹ̀lé tíyàwó fẹ́ bí ìyàwó bá nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ yóò sì tẹ̀lé tọkọ fẹ́ wọ́n ní innal muhibba liman yuhibbu mọ́tẹ́ tábàlì ní mashhad tábàlì ní level tábàwá position tábàlì graduate level mahabba wọ́n ní afdọ́lù tẹ́rọ̀kì tẹ́rọ̀kì muhibbin Allahu akbar Ibn al-Qayyim ní èyí tó lóore jù nínú nǹkan tá a máa ń pati ó ní nǹkan tá a bá pati nítorí ìfẹ́ èló máa ń rọrùn jù kàmá anna afdọ́lù tọ́àtì tọ́àtù muhibbin bẹ́ẹ̀ náà ni ìtẹ̀lé tó dáa jù ó ní kí ẹ máa tẹ̀lé olólùfẹ́ àyẹn tó bá ti mọ eléyìí ó mọ̀ kí ẹ máa tẹ̀lé ẹwà wọn sábẹ́ wọn ṣe láìka anábì tó wọn láìka ẹ tẹ̀lé perfectly òun kálukú náà kó wọ̀nyẹn tíyàn bá ní àfa àbí tíyàn bá lọ́ọ̀gá tíyàn gbà fún tíyàn appreciate èyí ó máa tẹ̀lé inú yìí ó dẹ̀ máa tó ó ní fàbẹ́yìn àtẹ́kì òṣèbí wàtàtìhì wàtàkì máa yẹ kọ́fù àdáb wàtàtì mọ́ṣáàdì ẹlẹ́kejì nìyẹn torí pé insha Allah ta'ala bóyá bí idinilá afẹ́kan ní session mi fún talik lórí àwọn ọ̀rọ̀ yìí ẹlẹ́kẹta tí mo fẹ́ kàkà máa note mo expect máa note ẹ̀ òní mọ́ṣáàdì ní ìmọ̀ tiwa lè ẹ̀ sàn ká máa fi sọ́kàn ìkẹ́ ọlọ́run àti dáadáa tó lọ́n kò yẹ kó fa burú sí dáadáa tó bá ṣe dáadáa sí wa innama yaf'alu hadha li'amu annas ẹni tó máa ń fi aburú san dáadáa àwọn èèyàn bí ni ọlọ́run bá ó fún wa ní resources ó fún wa ní fóònù ó fún wa lálàáfíà ó fún wa lówó tó yẹ ká máa lò láti fapọ̀ ọlọ́run ká ra dátà ká fi ọlọ́run bá àlàáfíà wa ká máa fi ṣèrànà ó ní falẹ̀mí falẹ̀yẹm náà mash'adu ihsanillahi wà ní ìgbà tí àwọn àṣeyá ti àyà àmì ìhò dáadáa tọ́lọ̀ ti wà yẹn ìkẹ́ tó fi kẹwà yẹn ó yẹ kó lè prevent wa láti má dẹ́ṣẹ̀ ní ti ìtìjú ọlọ́run bá subhanahu wa ta'ala mo ń summarize ẹni o ó ní arọ́bì ẹlẹ́ẹ̀kẹrin kéèyàn kéèyàn kéèyàn attain kéèyàn ní reality pé kéèyàn wà kéèyàn wà kéèyàn ní reality lórí pé ó gbọ́dọ̀ bọ̀rìn ti kọ́ pé ìbínú àti ìfìyà jẹ ni ọlọ́mọ ń ṣe jẹ fa inna rabba ta'ala ó nítorí pé ọlọ́run bá ta'ala idha tamadal abdu fi ma'siyati ghadiba tẹ́rù bá ti tẹ̀síwájú tí ò rìvíw ara ẹ̀ lórí ẹ̀ṣẹ̀ ọlọ́run bó bínú wa idha ghadiba tọ́lọ́ba tó wà bínú ọ̀rẹ́ lámìyà kúnlẹ̀ gọ́dọ̀ bí iṣẹ́. Ya subhanallah. Olúwa yìí dá gọ́dí ọlọ́mà ti bínú lámìyà kúnlẹ̀ gọ́dọ̀ bí iṣẹ́. Kò sí tó lè wí stáàdì bínú ọlọ́wọ́ bá. <laughs> إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم من وإذا غضب طلب بنو لم يقم لغضبي شيء إن كتب لستاندي بيولو با لن أن هذا العبد الضعيف قد واصع وين يتجك بالي تاج منك إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خير أنا بايو ربع حسين حسن بارك الله فيكم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك